orísun orísun orísun wa ò gbọdọ̀ pẹ́ odò tó bá pé orísun rẹ̀ ni ó pẹ́ o. ṣé àṣà wa orísun wa ò gbọ́dọ̀ pẹ́ odò tó bá pẹ́ orísun rẹ̀ ni yóò pẹ́ o. ìkànnì Orísun TV ìgbà ọdún ọdún kan ni o. àti orílẹ̀-èdè wa pẹ̀lú èdè àti àṣà wa yẹ́ẹ́ yẹ́ẹ́ but típínlẹ̀ wa bá ti bàjẹ́ kí ló lódodo yóò máa ṣe ṣẹ́ṣẹ́ sí ṣẹ́ṣẹ́. ọ̀làjú dé la fi ń fẹ́ yín àṣà wa la fi ń ta yín yéé ẹ fura. ìlàjú dé la fi ń fẹ́ yín yóò àṣà wa la fi ń ta yín yé ẹ fura. Orísun Orísun wa o ẹ má lè gbẹ odò ni yóò gbẹ. Orísun wa o yóò má lè gbẹ odò tó gbàgbé ni yóò fẹ́ ká má gbàgbé àṣà wa orísun wa o èèyàn àṣà wa odò ni yóò gbẹ ká gbé lárugẹ òòyẹ orísun wa o èèmà lè gbẹ odò ni yóò gbẹ. happy anniversary orísun orúkọ tèmi ni Babátúndé láti ìlú abuja, mo ń kí Orísun fún ti àyájọ́ ọdún ten years anniversary tí wọ́n ń ṣe mo gbàdúrà pé iléeṣẹ́ náà ò ní jóná o à ń gbádùn yín ní gidi gan nílùú Àbújá mo dẹ̀ gbàdúrà pé àgbo àwọn tó wà níléeṣẹ́ náà ẹ̀ ní gbòkú wọlé ẹ̀ ní gbòkú jáde látòrí Àtàbàtúbú látòrí sango mọ́rẹ́nìkejì àtòrí látòrí dayọ̀ kújọ rẹ̀ ah o ń try mo gbàdúrà pé a ti rí yín inú wa tún dùn bá a sì ti rí yín náà inú ò ní bàjẹ́ o àwárí yín mọ́ kò ní ṣẹlẹ̀ láṣẹ ọlọ́run ọba a dúpẹ́ àyìn àdúpẹ́ lọ́wọ́ yín adẹ̀gbàdúrà fún iléeṣẹ́ náà iléeṣẹ́ náà ò ní jóná o gbogbo àwọn irinṣẹ́ tẹ́ kò ní kọjú ìjà sí yín o ohun ẹ̀mọ́ ṣe mọ́ kò ní jẹ́ ti yín o lágbára ọlọ́ ẹ ní ṣìṣe o ẹ ní ṣìṣe o lágbára ọlọ́ àwọn tó wà ní iléeṣẹ́ náà àgbàdúrà fún wọn òkè òkè lọ́wọ́ wọn máa lọ o òkè òkè ni wọ́n máa lọ o òun iléeṣẹ́ náà pàtó orí ọ̀gá iléeṣẹ́ o òní tí iléeṣẹ́ náà pàtórí ọmọọṣẹ́ iléeṣẹ́ o lágbára ọlọ́run ọdún ayọ̀ láṣẹ o ẹ̀yin tẹ́ ẹ ṣe ten years anniversary ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láàyè ara nínú ìdùnnú wọ́n wá mọ orúkọ iléeṣẹ́ náà káàkiri àgbáyé láyé bẹ́ẹ̀ ni ó rè bẹ́ẹ̀ ni ó rè ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa àmín. náà fún ìdáhùn sí ìbéèrè tí ẹ sọ nípa ti ètò tí wọ́n ṣe ní Orísun. Ètò àkọ́kọ́ òun ni ìjóyà. Ètò ẹlẹ́ẹ̀kejì ni ó wà ń bẹ̀ by Dayọ̀ Kujore. Ètò ẹlẹ́ẹ̀kẹta ni Àtàbàtúbú ìyẹn tó pe ìyẹn bàbá àbèjì special. Ètò ẹlẹ́ẹ̀kẹta ni ìròyìn ìròyìn ìròyìn eh, abala bó ṣe ń lọ látẹnu eh, Ṣàngó Ṣògo Mọ́rẹ́níkẹ́jì so ohun tí mo lè dáhùn níbẹ̀ náà nìyẹn so nípa ti orin Orísun orin Orísun lọ báyìí pé àtúbọ̀tán orílẹ̀-èdè wa pẹ̀lú àṣà àti ìṣe wa ee. Eh, eh tìpilẹ̀ bá ti bàjẹ́ tìpilẹ̀ bá ti bá bá ti bàjẹ́ kí lolódodo yóò mọ̀ ṣe é ṣe ṣe é. ojúde la fi ń fẹ́ yín àṣà wa la fi ń ta yín ẹ ẹ fura. Jude la fi ń ta yín àṣà wa la fi ń ta yín ẹ fura orísun o orísun o èèmọ̀ lè gbẹ odò kì í gbẹ ká má gbàgbé àṣà wa orísun o èèmọ̀ lè gbẹ. odò kì í gbẹ oh, oh, oh, orísun wo ewé mà lè gbẹ odò kì gbẹ.